أعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم قل قل قل يا أهل الكتاب ألا نعبد إلا الله أعوذ بالله من الشيطان الرجيم eléyìí tí a tún máa yẹ̀wò lénìí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lénìí òun náà ni mọ́sálásù tawhid àlàyé tawhid ìmọ̀lọ́wọ́ ọba lọ́kan. agbọ́dọ̀ jẹ́ kọ́ lọ yé wa wípé màálùmọ̀ tó ń ẹ̀ńdà lìjàmíà. aláyé tawhid yìí nǹkan tá a ní Oko kó gbogbo àwọn bàkàtà bí àsínú nínú àwọn yahudi àtàwọn nàṣọrọ àtàwọn tó tún wà bí wọn ọlọ́run ní kúni yá ahlal kitabi. wọ́n yá ahlal kitabi kàkà lọ́wọ́ sí láṣà yìí lọ́sọ̀. شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. ní ìrìn ànábì sọ pé mo pe ẹ̀yin onítìrà tààlà ẹ wá síbi gbólóhùn kan wàlíkẹ́lmọ̀. إطلاقه على الجملة المفيدة على الجملة المفيدة تباوي كلمة هل يجرو sentence èyí tó wúlò gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ níbí báyìí tọ́wá ròyìn gbólóhùn yẹn. pẹ̀lú ife àní ẹ wá síbi gbólóhùn kan tó ṣe pé sàwá ẹ báyìí náà lọ́wọ́ báyìí náà kò bákan náà òun ni gbólóhùn yìí ṣe rí láàrin wa àtẹ̀yìn. ìtumọ̀ rẹ̀ ni pé dọ́gba ní ṣe bakan ẹ̀yìn atawa àríbákan nu gbólóhùn yẹn. ọwọ́ asúmọ̀ gbólóhùn náà wípé na àbùdá a kò gbọ́dọ̀ sí ẹnikẹ́ni a kò gbọ́dọ̀ fi ìjọsìn fún ẹnikẹ́ni àyàfi ọlọ́run tọ́lẹ́tọ̀ sí ìjọsìn yẹn náà. wala nushrika bihi shay'a kásì má ti fi nǹkan kan kéjì rẹ nínú ìjọsìn. ọba jẹ́ òrìṣà ni wásánù òun ni ère èyí tí olóòjì bíi sàárè. òun ló ń pè ní wásánù tọ́ba ti fi sọ́nẹ́mù ó ti èrè tó lòdì nìyẹn bí táwọn bẹ́ẹ̀kì a kò ní fi nǹkan míì kéjì ọlọ́wọ́ bá ń jọ sí ọba àjèrè bákan náà gbélé kú. ani mu ní ohun tá a máa sùn báwọn ọkùnrin ó ṣe ń ṣe. wàlá sóyà náà ni. bákan náà eré yìí tó ṣe kó àní gbé kalẹ̀ fún un ọba. wàlá kọ ogún tánì. bákan náà mu lẹ́ni tá a máa àtọ̀sọ́lọ́wọ́ ọba. kọ́dà àní àní sí kankan. ẹ bal nufridu l'ibadata lillahi wahda la sharika lah bí kò sí pé a ń ṣèjọsìn níta fọlọ́run nìkan ṣoṣo tí ò sọ̀rọ̀ tó fún. jẹ̀mí ìrùsọ́lì kí pépé yìí òun ní ìpèpè gbogbo àwọn ọ̀rẹ́ńsẹ́ ọlọ́wọ́ ọba tí wọ́n bá ń pè ìjọ wọn lọ síbẹ̀. gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ nínú àyà mi wípé wọ́n máa àwùsà náà ní kọ̀wélé kàmí rọ́tò lè lè é lànà ìyí ìrẹ́ annahu la ilaha illa ana ọlọ́run ọba ní. ọlọ́run ní akùnrin rẹ̀ ń fẹ́ kan ṣáájú rẹ̀ ànúnábì. صلى الله عليه وآله وسلم àfi kí ìmísí àtọ̀dọ̀ ẹlẹ́dà kọ́dọ̀dọ̀ òjíṣẹ́ náà wípé annahu la ilaha illa ana fa'budun pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ọ̀sùn lódodo àfihàn ọlọ́run náà torí bẹ́ẹ̀ fa'buduni èmi ni kẹ́ máa sùn. Ị nìyẹn nínú ẹ̀rí pé ìpèpè gbogbo àwọn ọ̀rẹ́ ń sẹ́ ọlọ́wọ́ ọba kankan náà ni tàwùhídù ni tó lọ́rọ̀ ọlọ́wọ́ ọba tó lọ́rọ̀ ọgbẹ́ ọ̀la pàtàkì àwọn sílẹ̀ fi kúnlẹ̀ ọmọ ti ń rọ̀ sùn ọlọ́run ní pàápàá òṣìṣẹ́ kọ̀ọ̀kan la gbé dìde nínú ìjọ kọ̀ọ̀kan irun ta wá ní kí rẹ̀ǹsẹ̀ yẹn wá wí náà ní pé ọlọ́run nìkan ni ẹ máa sùn lótìtọ́ òun ni ẹ fi jọ́sìn fún lódodo wọ́n ti sáré mọ́ sọ̀rọ̀ ẹ̀jìnà káṣí dání. ọlọ́run tó wá ń ṣàlàyé fún wa nípa gbólóhùn tó rí bákan náà láàrin wa àtàwọn bàkàtà bíà. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله apá kan wa ò ní mú apá kan ní àrìbáábà ẹni tí ọba wárí fún gẹ́gẹ́ bí olùrè yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ìbùnú jùrẹ́yìn wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé ìyẹn ti pé apá kan ò ní máa tẹ̀lé apá kan nípa ìyapa ọlọ́run kódà bí tẹ̀lé ti jẹ́ dandan fún wa láti fi fún àwọn aláṣẹ ìyẹn tí ọba yapa títọ́ ọlọ́run nítorí pé lásán átàlùmọ̀ lóòfin ìmáàsì yàtìlù kọ́ọ̀lì kò sí títẹ̀lé kan sáàtọ fáwọn fún ẹ̀dá kan irú báyọ kẹta náà ti jẹ tọwọ ti fi tẹ̀lé náà á fi ya pa adẹ́dà ìtẹ̀lé yẹn ti tẹ̀lé kódà yẹ e torí ìtẹ̀lé tíyàwó máa fún ọkọ rẹ̀ ló ti jẹ́ tẹ́tẹ́ rẹ̀ tó sì lè dènà rẹ̀ láti má ra lù jẹ́nẹ́wọ̀ bọ́ bá sàwọn ọ̀sẹ̀ yòókù tó pé nítorí àìsàn lọ́kọ̀. tòun ti bẹ́ẹ̀ nípa dáadáa ni torí nàmọ́ tọ́ àdù nínú àrùbì ìtẹ̀lé táwọn yẹ nípa dáadáa ni ọ̀rọ̀ ọpọ́jọ́ kọ̀ọ̀kan. tó nípa bẹ́ẹ̀ ìtumọ̀ wà láyé pé kíkà bá ń tún lẹ́bàá àtọ́jà àríbá bá ń rí lónìí ńlá ìdùnnìjúrèjì ní ìtumọ̀ rẹ̀ ni wípé apá kan wa ò ní tẹ̀ lápá kan nínú ìyàpọ̀ ọlọ́run fáyé ń tà wá lọ. torí bẹ́ẹ̀ bí wọ́n bá yẹ yí padà títà òṣìṣú yóò jẹ́ tà òṣìṣú lọ́dọ̀ wọn mọ́ fọkúrú ṣàdú o ẹyẹ sọ wípé ẹ jẹ́rìí o bí a ń lẹ mùsùlùmí lẹ báwa ju ọjọ́ tẹ́lẹ̀ fọlọ. nẹsọfì ìtumọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá yẹ̀yìn padà níbi dọ́gba yìí dọ́gba lásìlọ́sọ́fàsọ olórí àádìlú olórí déédéé òun ni kéèyàn ṣe déédéé pẹ̀lú ọlọ́run déédéé pẹ̀lú ọlọ́run òun ni kéèyàn fi ìjọsìn fún lọ́hùn nìkan láì lè ṣe nǹkan míì èèyàn ṣe dọ́gba nìyẹn bí wọ́n bá wáyé ìpadà kúrò níbi dọ́gba yìí ṣíṣe tàwọn ṣéèdù ìfi ìjọsìn lélẹ̀ fọlọ́wọ́ bá nìkan ṣoṣo tí wọ́n bá yẹ ìpadà kúrò níbi ìpèpè lọ síbi tàwọn ṣéèdù yìí fa aṣùkùkù ìdúhùn ẹ̀yẹ fi wọ́n jẹ́rìí. Síbi àwa ń fi àwa ń kàn sílẹ̀ Islam náà, èyí tọ́lọ́wọ́ ọba ti tẹ́lẹ̀ òfin fún yín. Ẹ̀yin lẹ́sọ̀ pé ẹ̀sìn mọ́ torí Islam ò lè ká fi ìjọsìn fọ́lọ́wọ́ nìkan tuntun, ẹ̀yin lẹ́sẹ̀ o, àá wà lórí ẹ̀ o. وفي هذا الكتاب الذي أرسله النبي صلى الله عليه وسلم إلى هرقل إلى هرقل من ولاة النبي صلى الله عليه وسلم في الصواب هرقل بسم الله الرحمن الرحيم آه هرقل ولي أبا روم كيف أدوار في صواب جلال الله ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àtúntò ọ̀rọ̀. من محمد رسول الله صلى الله صلى الله عليه وسلم إلى إيرات عظيم الروم لا تعيوا لا تدع محمد رسول الله صلى الله عليه وسلم صلى تدع إيراكلا تجع عظيم الروم هي باباراني روم تجع لا سلام على من اتبع الهدى تربي على الله kọ́ máa jẹ́ ti gbogbo ẹni tó bá tẹ̀lé mọ́lẹ̀. lẹ́yìn ìgbà yẹn ju wọ́n ti tẹ́lẹ̀ ò kọ́ gbà fọ́lọ́ o. tọ́ bá gbà fọ́lọ́ o. fa aslim ju wọ́n ti tẹ́lẹ̀ ju wọ́n lẹ̀ fọ́lọ́ o <clears throat> gbà fọ́lọ́ o tẹ́sílám wàá sì là kọ́ máa àti pé aslim ju ọjọ́ tẹ́lẹ̀ kọlọ. ẹsẹ̀ rẹ dọ́lọ́wọ́ ń fọ ẹ̀mí jìnnì kí ni ìtumọ̀ rẹ̀. àkọ́kọ́ ní ọ gbàládà kọ jẹ́ mùsùlùmí ipò ọláyọ̀tún adébọ́lọ́wọ́ yìí. islam yẹn sẹ́sì kéèyàn ó kó sílú ẹ̀ ìyẹn pàtàkì ní awájẹ́ nìyẹn pẹ̀lẹ́ irọ́ o. àlẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n khiyarukum fil islam àbí khiyaruhum fil islam àbí khiyaruhum fil jahiliya khiyaruhum fil islam ìdá fàkì. ẹni tó bá jẹ́ ní ẹ̀sà ní ẹ pàtàkì islam tó dé ní ọgbà islam náà ní ẹ pàtàkì náà ní ọwọ́ ajẹ́ àjàkà tó bá tó bá gbọ́ yẹ kú àjàkà tó ti ní ojú òdì gàrí mi torí bẹ́ẹ̀ gba Abraham ọlọ́run tẹ̀sí máa fún ẹ ní ládàá rẹ lẹ́ẹ̀mí ìtumọ̀ ẹ̀ ní pé wàá gba ládàá kó o jẹ́ mùsùlùmí ipò ọlọ́run tó ní bọ́ lọ́wọ́ ẹ̀. fàyín tàwàláyì tó bá wáyé ìpadà ẹ̀sìn àwọn àríyìnsì jìnnà àwọn ẹni tó tún jẹ́ àwọn ẹ̀mẹ̀wà rẹ tó tún fi wọ́n ta kókó àyè kọ̀ọ̀kan ẹ̀fẹ́ wọ ọ̀rùn ni ọ wà torí wọ́n láláṣẹ àgbà lápẹ̀rẹ̀ ń dìde ipò tí kò kọ́ rí wà tí wọ́n kọ̀ wí sí tó tí ọba ti wá gbọ́ ohun tá bá tún jẹ́sẹ̀ ó máa wà lọ́rùn àwọn gómìnà rẹ o àtàwọn mínísítà rẹ o. alẹ́ mi àṣálá ọwọ́ amú àyà wá nínú lẹ́tà rẹ̀ yẹn pé ya áhàlà lè fi ọlọ́run ní alẹ́ ẹ ní tíra ẹ wá síbi gbólóhùn kan tó ń gbé bákan náà ló ṣe rí láàrin wa àtẹ̀yìn kí ni gbólóhùn náà ẹ kò gbọ́ a kò gbọ́dọ̀ sí ẹnikẹ́ni àyàfi Allah a ti gbọ́dọ̀ fi nǹkan mí kejì ọlọ́run apá kẹwọ́ gbọ́dọ̀ mú apá kan ní àrídá bá ń ẹlẹ́dà yàtọ̀ sọ́lọ́ tí wọ́n bá wá yẹ́yìn padà ẹ̀yẹ sọ yìí pé ìṣáàdù ẹ jẹ́rìí bá a gbà fà ó àwọn àjọ ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́ ọ muhammadu bin isaac àtẹnudí ẹsẹ̀ kan nínú àwọn olùkọ́. أن الشجر سورة آل عمران إلى بدء وثمانين آية منها. وني láti bẹ̀rẹ̀ alùmọ̀ọ́nà láti bẹ̀rẹ̀ láti di aliflam ní ìrìyẹ tó fi dé àyà tó lé ní eighty. àyà ní sọ̀kalẹ̀ nípa àwọn èrò tí wọ́n ti nàìjíríà lò wá bá nẹ́bí ká sọ̀rọ̀ wọn lálẹ́. wàkọ́lá zuhuri fún agbájú mọ̀ bàdàlà jìbìyàtà. wọ́n ní lọ́la wọn wá fúdù nàìjíríà lè yí. làwọn làkọ́kọ́ tí wọ́n kọ́ sọ ìsákọ́lẹ̀ fà nẹ́bí. lọ́wọ́ sọ́lọ́lọ́ àríwá sọ́lọ́m tí wọ́n bá fi fúdù wọn ṣe. ولا خلاف أن آية الجزية نزلت بعد الفتح. قد في أقل دعوة لهم رافض

láàrin àyà dánú sọ̀tọ́ lárúkọ sí ìjọra kejì kó tó di wípé mọ́kàdínlẹ̀ Islam nínú gbogbo ìwọ̀n ta nínú àkójọpọ̀ lẹ́tà ta wò yìí. ذكره ذكره محمد بن إسحاق الزهري والزهري الزهري يعني كيف يقول هذه قراءة قراءة كما مزوري صح هذه محمد بن إسحاق الجواب أن قدوم الرب نجران كان قبل الحديبية wọ́n ní èsì lórí rẹ̀ òun ní bí àwọn afẹ́tò nàìjíríà nìyẹn wọ́n wá bá nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam ṣáájú ogun Hudaybiya. وأن الذي بذلوه مصالحة عن المباهلة wọ́n ní ohun tí wọ́n wá ń lẹ́fà nẹ́bí sallallahu alayhi wa sallam tí wọ́n kó wá pàtó ṣe ni dípò tí wọ́n á fi gbéra wọn ṣépè wọ́n wá kó wà tó ṣe kalẹ̀ kì í ṣe kówó ìsápẹ́lẹ̀ wọn tàn. wọ́n lè yọjú ọ̀nà àtúnṣe ni àtúnṣe. ووافق ووافق نزول آية الجزية بعد ذلك على وقت ذلك. ولو أعتقد آية sísọ̀kalẹ̀ ayé àjẹsíyà lẹ́yìn ìgbà yẹn ní déédéé nǹkan táwọn ṣe yẹn aya ìfakọ́lẹ́sẹ̀ wà wá gbà yìí. kàmá já ọ̀dù lè kọ́m. wọ́n arba. wọ́n arba àti wọ́n akọ̀ mùsùlùmí wọ́n kọ́kọ́ mọ̀ fàálà wà abdullahi bin jash ìtìlẹ̀ka sàrí ìyàtì wọ́n Fọ́lẹ́kẹ́ wọ́n já sí wípé ìjẹ́dẹ̀dẹ̀ wà lọ́kọ̀ fáìf. Àbí àwọn ìdámẹ́rin yòókù nínú wà lọ́kọ̀ fáìf tó ṣe déédéé ohun tí Abdullahi bin Jash. kí ẹ rẹ ṣe níbi sàárì ìjà sàárì ìjà òun lógún táwọn kò sálà ọ̀lọ́ táwọn sàábì tí wọ́n lọ bẹ̀ òun ni wọ́n pè ní wáàrì àwọn ìyẹn wáyé ṣáájú ọlọ́run tẹ̀ wá tó wá sọ ọ̀rẹ́ yẹn bó láti pín láti máa pín ọ̀rọ̀ ọ̀rọ̀ ogun ní déédéé bí ويعتم أن ويحتمل ويحتمل, ويحتمل أن رسول الله صلى الله عليه وسلم لما أمر بكتب هذا في كتابه إلى هرقل ولم يكن لم يكن أنزل بعد. قال azule musulmami wa títí ayé adánsọ kala ńkọ sí lẹ́tà yìí nígbà tó ní kí wọ́n bóun kọ lẹ́tà sí ọba róòmù wọn è sọ àyà yìí kalẹ̀ ńgbà yìí ṣùgbọ́n ńgbà kálukú wa ni ọ̀padà wa sọ̀ kalẹ̀ ọwọ́ àti bí bí wo kálukú kálá ń kọ sínú lẹ́tà. wọ́n ní gẹ́gẹ́ bí ṣe máa ń wáyé sí sàlẹ́bí lọ́yẹ̀ kó ṣe wá lè mọ̀ ní bí ṣe máa ń wáyé sí àfáwà ọ̀nà bọ́dọ̀ lọ́sọ̀ọ́ rọ́ọ̀dì ọlọ́ọ̀hún àlà àǹdùwà àrùtọ́ nípa ọ̀rọ̀ ṣùgbọ́n. ẹni pa fún àwọn ọ sọ̀rọ̀ nípa ìjáàbò kí á ọyẹ káwọn ìyàwó àdẹbí lè máa lọ ìjáàbò bọlọ ti sáyà ìjáàbò. àti ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ sọ nípa àwọn ẹni tí wọ́n kó lẹ́rú ní ogun bádàrí pípé fífa làwọn pa wọn nígbà táwọn sọ̀tà lágbèrè pé bóòlù àti nígbà táyọ̀ ọdẹ sọ̀kalẹ̀ ó ṣe déédéé. tó ń tà fáwọn ọmọ rẹ. tọ ìkẹta àmì ìsòrí. à ń sọ sálá wọn kí wọn táwọn ọmọdé fi kí lára tẹ́lẹ̀ àfáwọn ọmọ rẹ sọ pé rọ ẹ má jà kí wọn sọ wọn làwọn nígbà tá a yọ wà báyìí àyà bá ti dédé o sí àfáwọn ọmọ rẹ sọ rí. ẹ̀rí àti ọ̀rọ̀ rẹ̀ tó tún sọ yí pé tó bá ṣe palẹ̀ máa kí wọn onímọ̀ pọ́nmù ìbọ̀rẹ́ mọ̀ yí kọ̀ bá dá bọ́lá mo ti sáyà kalẹ̀ واتخذوا من مقام إبراهيم مصلى ibi ẹmu àyè náà ti kírun ní kíni ọ ní mọ̀kànmí ìmọ̀ràn àtọ̀rọ̀ tó tún sọ nígbà táwọn ìyàwó ànẹ́bì ìdùnnú lọ́yà aléhìn àjùmáyé àléhìn náà àjùmáyé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bí àwọn ìgbésẹ̀ kan sáfà ọlọ́run sọ yìí pé ǹjẹ́ ọlọ́run sì lè kọ́ yín o. ẹ onípẹ́ kò ní jí ìṣe ọlọ́run bá kọ́ yìí báyìí àwọn tó lóore jù lọ ní ọ̀fẹ́ ayọ̀ sọ kàlẹ́ báyìí dédé ọ̀rọ̀ rẹ̀ náà. ọbẹ̀ yìí pé kíkọ ayé àtàwọn sọ̀tọ́ láńkọ́ síbi lẹ́tà yẹn ń kọ́ síbi dáadáa láyé oṣù àwọn àwọn ìdó gbogbo àwọn sọ̀tọ́ láwùjọ ilẹ̀ kọ́ kọ́rálẹ̀ ọ̀sọ̀ kàlẹ́ báyìí kó èrè pé a tún ní ìdí ọ̀rọ̀ ìtàn. báyìí ni àwa fẹ́ bọ́ sí kékeré o muhajjatul yahudi wan nasara fi dini ibrahima alkhalil aleyhi salatu wa salam. àríyànjiyàn táwọn jù àtàwọn kọrìyó tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn alẹ́ ìbọn àti òkú kọ́lé yẹn wọ́n ayọ̀ ọlọ́run. عليه الصلاة والسلام وعلى نبينا قالوا لي يا أهل الكتاب لما تحاجون في إبراهيم يا أهل الكتاب ọlọ́wọ́ bá ń ṣe àtakò àwọn yahudi àwọn júù tí wọ́n pèrè àwọn ọlọ́mọlẹ́yà nàbì musa aleyhi salatu wa salam àti àwọn dẹ̀kọ́rọ́ tí wọ́n pèrè àwọn ọlọ́mọlẹ́yà nàbì isa aleyhi salatu wa salam nípa àríyànjiyàn wọn tí wọ́n ń ṣe nípa nàbì ibrahim aleyhi salatu àti ìpèpè ẹnìkan kẹ́nu wọn wípé àwọn làwọn jà lẹ́nu ìbọ̀rọ̀ yìí máa ra àwọn ní ìṣe. gẹ́gẹ́ bí muhammad bin ishaq ọmọ yasar kó sì gbìgbà alásùn àti lẹ́sìn àbáṣe ọjà lọ́sàn án àdìgúnmọ̀. اجتمعت نصارى النجران وأحبار يهودي عند رسول الله صلى الله عليه وسلم wọ́n ní àwọn kan rí olè jẹ́rà ni wọ́n kó jọ àtàwọn tó pe àwọn onímọ̀ ńlá àwọn ijú wọ́n kó jọ sọ́dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n wá sí fanfa lọ́dọ̀ rẹ̀. nígbà táwọn àfa yẹ̀wù di ọgọ́rùn-ún tiwọn wọ́n ní àlọ́ ìbọn ìbọn jẹ́jẹ́ nǹkan kan ju júù lọ júù ni. وقالت النصارى ما كان إبراهيم إلا نصرانيا إذا دعوا أخرين صوتهم àwọn lànà bí ibrahim ò lè jẹ́ nǹkan kan ju kan rí yóò lọ. ọlọ́run wa sọ àyà kalẹ̀ fẹ́ ya ahlal kitabi. ẹ̀yin onítìrà kí ní ṣe yín dẹ̀sí àríyànjiyàn nípa nàbí ibrahim alayhi salatu wa salam. أي كيف تدعون أيها اليهود أنه كان يهوديا يبدو يسمي تدعون tẹ̀lifásì mọ́ra bẹ́ẹ̀ ẹ̀yin yahudi wípé ànábì ibrahim jù ni. وقد كان زمنه قبل أن ينزل الله التوراة على موسى. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àkókò ànábì ibrahim nìyí aleyhi salatu wa salam ó ti wáyé kọ́bùlà ayọ̀lùbílà lọ́hùn tàwọ̀rọ̀ tààlà musa kọ́lọ́hùn tó sọ àtàwọ̀rọ̀ kálẹ̀ fún ànàbì musa. ọ̀dà kí ló dé ilé ẹ̀sùn ń pa àfẹ́mọ́ra bẹ́ẹ̀ àfẹ́mọ́ra rọ́ ẹ̀yin kan yó. sẹ́yìn sọ fún ànàbì ibrahim aleyhi sọ́lá dùn sàlám. pé nasaraniya ni kọ́ríyó ni. wà ìnáma ṣẹ́dẹ̀kà bí nasaraniya tó bá dẹ̀ zamani ìdídà. bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀sìn àwọn kọ́ríyó ó wáyé lẹ́yìn àkókò ànẹ́bí Ibrahim bídà pẹ̀lú gbà tó

ẹ mọ sẹni ọlọ́wọ́ bá tó wá sọ pé antum ha ula ìhájà tó ń fi máa lákòó ń bèèrè àìlè. ọlọ́wọ́ bá sọ pé ha antumahu la sẹ́yìn ni lẹ́jìyàn fi mọ́lá fún bìhí ayẹ́lì ẹ̀yin lẹ́ ń sàríyànjiyàn nípa ohun tó ṣe fẹ́ nímọ̀ nípa rẹ̀ fọlímọ̀tò hájú na fi mọ́lá ìsàlá fún bìhí ayẹ́lì. ọ̀dà kí ló tó wá padà wá tún ṣe ń gbà yẹn kẹ́ ń sàríyànjiyàn níbi ohun ẹ̀ nímọ̀ nípa rẹ̀. wọ́n ní hada ìnkárún àlámọ́n. yàhájú ìmọ̀lá ìmọ̀láwùdí. ẹ wọ́n jẹ́ sísà kakò ni pé sẹ́yìn yìí ṣé àríyànjiyàn ẹ̀ ṣe ń tẹ́ ń pa rẹ̀ ni àti pé kí ló dé wàá lè yín gan tẹ́ ẹ̀ máa nípa rẹ̀ wọ́n ọ̀rọ̀ lọ́rọ̀ yìí jẹ́ lórí ẹni tí ń jiyàn níbi ohun tí ò nímọ̀ nípa rẹ̀. fàáyìn àlìyàwó dára ni tàájú ìdẹ̀rọ̀ yìí náà bìlà ẹ̀yìn. sọ́lá àwọn jù nìyí àwọn jù àti kọ́ríyó wọ́n ń sàríyànjiyàn nípa nẹ́bí fàwọ́kìn bìlà ẹ̀yìn wọ́n tún wọn ní mọ̀ pẹ́. wàlẹ́ ọ̀tà ṣáájú bí mọ̀ bí àìsàn nínú àìsàn. مما يتعلق بأديانهم التي سرعت لهم إلى حين بعثة محمد صلى الله عليه وسلم لكان أولى منه tọ́ba já sí pé wọ́n ń ṣe àríyànjiyàn nípa ohun tó wà lọ́wọ́ wọn símọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn nípa ohun tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn wọn tí wọ́n fi lófin fún wọn tí wọ́n máa wá lò fún yẹn dìgbà tọ́lọ́wọ́ máa fi gbà nẹ́bí dìde kọ́ bá sì tún tọ̀ ọ́. wà á iná mọ̀ tọ́tọ́ lọ́mù sí mọ̀ lọ́mù yẹn àlámù bí kọ̀ọ̀nkọ̀rọ̀ wọ́n wà ní ìmùjáde. ẹ̀rí ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ níbi ohun náà nímọ̀ nípa ẹ̀. ọlọ́run wá ṣàtakò wọn lórí eléyàn. wà á mọ̀rọ̀. ọlọ́run الذي يعلم الأمور على على حقائقها وجلا وجلايتها. هاري. ọlọ́wọ́ ọba àlekọ́lá wa pa wọ́n láṣẹ pé kí wọ́n padà ohun tí wọn ọba mímọ̀ nípa rẹ̀ kí wọ́n dá a padà sọ́dọ̀ ẹni tọ́mọ̀ kọ̀kọ̀ àti gbangba ṣíṣe Allah. ẹni tó ṣe wípé yọ mọ gbogbo ọ̀rọ̀ gbogbo àlámọ̀rí lórí pàápàá rẹ̀ àti bó ṣe clear wọn lọ́lọ́run ṣe sọ wípé wallahu ya'lamu wa antum la ọlọ́run òun ló mọ̀ ẹ̀yin ọlọ́run ṣe máa ń wa ọ̀rọ̀ gẹ́gẹ́ ṣe rí. ọlọ́ni máa kárẹ̀ ìbọ̀rọ̀ ìmú yahudiya wàlá nasraniya. ọlọ́run nífẹ̀ẹ́ rí Ibrahim aleyhi salatu wa salam kìí ṣe Júù kìí ṣe Yahudi kìí sì ṣe kọrin yó ẹrù lẹ́ ń fi tira yín ni walakin kana hanifan muslima ṣùgbọ́n hanifa ni ayé mutahanifa ani ṣiriki ẹni tó fi kú níbi ẹbọ ni. ìyẹn ni ife ẹbọ sọ gẹ́gẹ́ rẹ̀ ọwọ́ àwájú rẹ̀ ọwọ́ àfi ìmọ̀ni tayọ ọ̀dọ́ rẹ̀ ọwọ́ àfi kò níbi ẹbọ tọwọ́ àwájú ẹ̀ tó sọ gẹ́gẹ́ rẹ̀ lọ síbi ìmọ̀ni ìtumọ̀ hanifu nìyẹn. mùsùlùmí tó juwọ́ ju ẹlẹ́sẹ̀ ẹlẹ́fọ́ lọ́wọ́ gbogbo àwọn anẹ́bí ọlọ́run yẹ́n yẹ́n mùsùlùmí ni wọ́n torí gbogbo anẹ́bí ọlọ́run ló mú táwọn ṣe ìdùwà mùsùlùmí ni wọ́n. ọba kí anẹ́bí náà lò anẹ́bí Ibrahim aleyhi salatu wa salam kò sínú ọ̀sẹ̀ bọ́ fi wọ́n dúró lórí ìlànà ẹ̀sìn kì í sara wọ́n ní àyà yìí wọ́n dà gẹ́gẹ́ bí èyí tó ti ṣáájú ní sọ́ọ̀tù bá kọ́rọ̀ tọ́lọ́lù ọ̀kọ́ ló kó dáná àwọn sọ̀rọ̀ dáadáa rẹ̀. Wọ́n sọ báyìí. ọlọ́wọ́ bá sọ wípé àláwọn yẹ wọ́n ń sọ pé ẹjẹ́ yẹ wú sí àbíkọrin ó dá ṣàdú ẹ̀ẹ́mọ̀nà àlọ́ ni kò rí bẹ́ẹ̀ o bí kò sí fún ìlànà mẹ́ni Ibrahim gẹ́gẹ́ òun ní ìlànà o tọ́lá nẹ́ni Ibrahim ní máa ká nàmínà lọ́wọ́ ṣe lè náà kò sí náà sẹ́gbọ̀n. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ tó tẹ̀ wá fẹ́ sàlàyé fún wa yìí pé àdéhùn àwa mùsùlùmí gan sáǹtẹ̀ láàbẹ̀bí sallallahu alaihi wasallam àwa alálẹ̀ ìṣọ́lá wa ṣe àdéhùn Ibrahim alaihi salatu kì í sàwọ́. ọlọ́wọ́ àgọ́ yìí pé Ibrahim lẹ́dí lẹ́dí ọlọ́wọ́n bá dé aláwọ̀ ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ nínú àwọn èèyàn sí Ibrahim àwọn tó lẹ́tọ̀ọ́ sí Ibrahim jù ní gbogbo èèyàn làlẹ́bí iná sábà ọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ̀lé lánàá nẹ́bí Ibrahim ní aleyhi salatu wa salam wàhálà nẹ́bí àti anẹ́bí yìí anẹ́bí wo ni yẹ òun ni anẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam òun kẹ́ ló súnmọ́ Ibrahim torí lánàá gbàgbọ́ wọ̀lẹ́dínlẹ̀ àmọ́nú àtàwọn onígbàgbọ́ òdodo àwọn ọ̀gẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n fira wọn sí anabi ibrahim aleyhi salatu wa salam wa ala nabi yina wọlọ́ọ̀hù wa ni yọlímọ̀ mímí. ọlọ́wọ́ bá di alátìlẹyìn lọ́jẹ́ fún gbogbo àwọn ẹni tí wọ́n jó nígbàgbọ́. يقول تعالى أحق الناس بمتابعة إبراهيم الخليل الذين اتبعوه على دينه tòtí àwọn tó lẹ́tọ̀ọ́ ju ta lè ní wọ́n tẹ̀lé ìfọ̀rọ̀ yìí òun làwọn tí wọ́n fọ́lù ẹ̀ lórí ẹ̀sìn. Anẹ́bí yìí nẹ́ẹ̀mẹ́ yẹn sọ́lọ́lọ́ rẹ̀. Lẹ́yìn náà làwọn onígbàgbọ́ òdodo. Nínú àwọn tàbí rẹ̀. Àwọn tó ti yàgbẹ́ látẹ̀lé. Àtàwọn àǹsọ́rí. Àtàwọn tó tẹ̀ láwọn ẹni yẹn. Àwọn gẹ́ ni wọ́n lè máa lọ fi láwọn ti ìbàrọ̀ sí. Alẹ́ ìsọ́lá tó. أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل نبي ولاة من النبيين وإن ولي منهم أبي أبي وخليل ربي عز وجل ولي خليل ربي خليل ربي عز وجل هاي سعيد بن منصور لقد عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه wọn dájú صلى الله عليه aláìhí وسلم ọsọ ibi gbogbo àgbẹ̀bí ọlọ́run yẹyẹ lórí wùlá alákòóso àbí alátìlẹyìn àyẹ̀fẹ́ nínú àwọn àgbẹ̀bí ọlọ́run wà iná wálé dájú ẹ tọ́jú wà lẹ́yìn òtèmi alátìlẹyìn tèmi àyẹ̀fẹ́ mi nínú wọn òun ni bàbá mi. Khalilu Rabbi tọ́jú ayọ̀ ẹlẹ́dàá mi ọ̀sọ̀rọ̀jọ́ wọn nígbà wá débẹ̀ wá káyà tá a débẹ̀ yìí làwọn lẹ́nu lẹ́yìn ìgbà yẹn làwọn sọ̀sálàwà káyà yẹn wípé ìnà àwọlá nẹ́ẹ̀sì àwọn tó lẹ́tọ́jú náà àwọn èèyàn sí Ibrahim làlẹ́sí rẹ̀ sábà òun làwọn tó tẹ̀lé wàhálà nàbí àtànàbí yìí lẹ́yìn náà wọ́n lẹ́sí rẹ̀ àmọ̀nù àtàwọn onígbàgbọ́ òdodo àti fọlọ́wọ́ bá gẹ́gẹ́ yìí wàlíyù lùmìnì alátìlẹ́yìn lọ́jọ́ fáwọn onígbàgbọ́ òdodo. ló fi jáde pé pípọ̀ nínú àwọn ìlànà tànẹ́bí Ibrahim wà á sì bá lọ́dà nẹ́bí wa sọ́nà lọ́wọ́ àyọ̀sọ́nà ẹ wo orúkú lọ́dọ̀ ìkẹtọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́ bá bá lọ́dà nẹ́bí Ibrahim tẹ̀síwájú lẹ́yìn wa àkọọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ yìí pé àwọn ìlànà àdámọ́ márùn-ún ìfàrọ̀ abẹ́ gígé ìkànnà dídábẹ́ kíni tó lè gígé tó bá wù títí rògbò ọlẹ omi ìpè mẹ́wàá mbẹ́lẹ́ ti kàn án níbẹ̀ ìwà abíyá kéèyàn gé kú èyí kan náà kéèyàn gé àti gbogbo ibi tí dọ̀tí tó lè dúró sí gbogbo àwọn kìnnì yìí bó ti wà nínú ìlànà nàbì ìfọwọ́síwá alẹ́sọ̀láàtọ̀ sàlám kàdáàlìkà bó ti wà nínú ìlànà sàdùsọ̀ sàlám tó mú wá ní. àgbájú la bẹ́ dídá àfi kọ́sì ànábì ìfọwọ́síwá alẹ́sọ̀láàtọ̀ sàlám. aláwọ̀ ni wà wà fà Ibrahim tó yẹ kó parí gbogbo ẹni wà yìí tó rọ́bùhù bìkẹ́lìmọ́tì fún àtàmùhùn. gbogbo ẹ̀ ló pé àwọn gbólóhùn yẹn nìyẹn gẹ́gẹ́ bá wà fún àtẹ̀tù. gbogbo ẹ̀ ló pé pérépéré nínú náà ní tàbẹ́ dídá. lẹ́yìn tó lé lọ́mọ ọgọ́rin ọdún ló tó sẹ̀ dá ó gbé àtọ̀tọ̀ rẹ̀ lórí igi kùkùté. lọ́wọ́ á àké ó sì ti dé. ọ̀dà bẹ́ẹ̀ tóbi wà bẹ́ẹ̀ títí di sí i ibi ẹni tó bá gba Islam sádọ̀dọ̀ yẹn bá mẹ́mẹ́ alọ́gbé ẹnìkan gba Islam alẹ́sọ̀ sálá ń sọ fún pé alìkì ànká ṣáàrọ̀ jahiliya irú àìmọ̀kẹ́mọ̀kẹ́ tí ń bẹ lára yẹn lọ gbé sọ̀rọ̀ gbogbo àwọn ọrùn tó kú bọ̀ lórí ti imú yẹn tó kú bọ̀ nímú káàrí ọbẹ̀ yẹn ni ọbẹ̀ kìnìún yọ lọ gbé gbogbo ẹ̀ dànù kò sí rúgbọ̀n mẹ́ o wà sẹ́kì kò sì dábẹ́. nínú sunan ìfitran lè kọjọ́ rẹ̀ yẹn àti àtúnrìn yára fọkùnrin ó sì jáfọ́ lé fún bèrè àìmọ́kọ tí àwọn ìjọba wa ọ̀mọ́kọ ni wọ́n ti ń ṣàtakò ẹ̀ lẹ́ni ọba tó kọ́ gan àwọn ẹ̀sìn máa gbé sẹ́wọ̀n. lẹ́yìn náà sọ́lá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. pẹ̀lú ẹ̀kọ́ tó fi kọ́ ọ́nà àti ìyá rọ́jà lọ́tàlá àdìhà wọ́n ní máa ń dábẹ́ fáwọn ọmọbìnrin. àwọn sọ́lá wa kọ́ lẹ́kọ̀ọ́ wípé aṣùlẹ̀ wọ̀lá tó ń ṣègì rọra gé díẹ̀ bébí kiri tó bá yọ síta lára àwọn obìnrin wọlé tún hík má jò jìnlẹ̀ o torí ẹ ní oje ọkọ ẹ máa gbádùn rẹ yóò ti tún sọ abẹ rẹ obìnrin pé tábà là kọ là fóbìnrin ayàfẹ́ o tọba tó á gé wọlé pípọ̀ jù òní ní ẹ òní máa dùn ọkùnrin. gbogbo àwọn kìíní yìí lànà níbi Ibrahim alayhi salatu wa salam ní tó ti pa àfọwọ́dọ̀ ọjọ́ títí ti sin náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fírun lẹ̀ ìwà abẹ́ ìwà abíyá fún ti fi kéde ọ fún ti fi ogójì ọjọ́ gẹ́gẹ́ bí afa àwọn adẹ́sọ̀rọ̀ jẹ lọ tàlá àdùjọ wọn ti mú wa ìwà abíyá ìwà abẹ́ ọgbọ́dọ̀ ti kú káàbà fi ogójì ọjọ́ bẹ́ẹ̀ náà nìkan náà fọmọ akọ́rù yẹn bá padà bíbí ìtẹ́ni tí ò gbádùn wọ́n lè gbé àwọn kòkòrò oríṣi wọ́n á sá sínú abẹ́yẹ bíi nẹ́ẹ̀gò ìwé ẹni tí ọba gé wọn abẹ́ wọ́n lè gbé ńlá làbẹ́ àbí ọgbọ́n bíi ìlú bẹ́ẹ̀ náà kòkòrò ọlẹ́gbọ́n lè dékè ni wọ́n lè jáde mẹ́ bẹ́ẹ̀ náà nìkan náà ẹlòmíì ọ̀tún dé ìkan náà fi báyìí wọ́n lè kíni lọ òun ní kíni kan tó ń lọ ẹlòmíì ló ń fi ń já ọ̀rá àti ọ̀rùn kan tó ń lọ sí i ìtẹ̀lẹ́tì ọ̀gbádùn ìgbà wẹ́lẹ́ yàgbọ́dọ̀ kíyèsí ẹtú wò láwa fẹ́ gbókù sínú bòjì báyìí ẹ̀rọ pa sọ pé bisimilahi wàhálà abilahi rasuli. sọtori bẹ́ẹ̀ ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam òun lọ jọ ìlànà nẹ́bí Ibrahim alayhi salatu wassalam. àdùn báyìí àdùn sí àyè rẹ̀ àdùn bá tẹ̀síwájú lọ́la ìṣòro. àwọn béèrè méjì kan wà lẹ́ẹ̀ béèrè àkọ́kọ́ òun lọ́rọ̀ al-mubahala tá a sọ nípa ẹ̀ lánàá wọ́n ní sànẹ́bí nìkan lọ́jẹ́ sàfún sallallahu alayhi wa láti ṣe mubahala ìgbéra ẹni ṣépè nígbà tá a sọ fáwọn Yẹhudi àbáwọn ọkọrin ó bá bí wí aṣọ fún ọ wípé ọlọ́run ò bí mọ́ ọlọ́run èmi ń ṣẹ̀dá èyí ṣe mẹ́ta lọ́kàn wọn aláwọn ọgbà táwọn náà lè sọ pé ká gbéra wá sípè bẹ́ẹ̀ ni wọn láwọn ẹni rẹ lè ṣe ọba ti fi pẹ́ rẹ ní ọkọ máa ti pípé ọjà òun náà lè bẹ́ẹ̀ wọn làpẹ́ lọ kán àwọn afáwa ti gbogbo wa lálẹ́ nígbà tí bẹ́ẹ̀ ní zanzara ahmed tó ní alimahdi lòun ìmàdí lòun tí wọ́n retí gbogbo ọ̀rọ̀ ìdálòpọ̀ sálábẹ́ sàlàyé ńpa mahdi alimami mahdi kò sí lárẹ̀ gbọ́dọ̀ ajẹ́ mahdi ó ní bẹ́ẹ̀ ní mahdi lòun ọba ẹ̀fí ní ti àwọn yẹn lọ́lẹ̀ gbogbo ohun tí ò sí lọ́ọ̀tì ń gbé wọn ni wọ́n fi jọ sí mùbáhálà àtàfáà ẹ̀ ẹni tí bá ń parọ́ ọlọ́run ó ti rẹ̀ ìfẹ́ ọjà yẹn ìgbésí Jabir Mirza Ghulam Ahmed báàbù bọ̀tán rẹ̀ ti rí lẹ́yìn náà ìbọn yìí torí náà wọn láwọn ẹni rẹ lè ṣe nínú kẹta àtún lè fi fún lálẹ́ bíi pé ìgbà táwọn kan sọ fáwọn jáde kí wọ́n tó yí ọ̀rọ̀ pé a ṣe pé ẹ̀rọ wá dọ̀là àwọn ìsọlá ti káwọn fámìlì tiẹ̀ jáde Ali fàfihàn àti Hasan àti Hussein ọ̀rẹ́ nìkan kan ló láwọn ẹlẹ́wọ̀n ìgbé táwọn bíi bọ́ọ̀tà lọ sí pé ìtàwọn ọ̀tà òwúlẹ̀ bọ́ọ̀tà ọbẹ̀ pàtí bẹ́sì wà lè balẹ̀ òbá hálà pé kò gbọ́ lórí àdébì nìkan àwọn ẹni náà lè ṣe bẹ́ẹ̀. wọ́n máa ń sọ fẹ́ nìkan àdéhùn tá à ń sọ yóò dodo ní oṣù mìíràn ni kéfì ọjà ni bí bá ń parọ́ ìpè ó sì dáhùn. ẹ̀rí béèrè bí ìsòsì wà lẹ̀ yẹn òun ni béèrè ẹni tó fẹ́ kí wọ́n gárí lẹ́yìn ẹni tó kì í ṣá ìyẹn làwọn àbá sọ pé ìyẹn ò lẹ́tọ̀ọ́ torí wọn padà máa já sí pé ẹni ìyá ti parí ìròyìn àdìyẹ sẹ́sẹ̀ ẹ̀sìn náà ìfẹ́ ìṣẹ́ yẹn máa fa àkìtìyàn rẹ tó bá já sí pé irú tiẹ̀ ó ń ṣe déédéé ti lè mọ́mù àbọ̀pọ̀ ti ti lè lọ́wọ́ sì sí tọ́gbọ́n sí. ilé oríṣi lọ̀rọ̀ táwọn olùgbọ́ sọ ṣùgbọ́n ọkàn yọ̀ falẹ̀ sínú rẹ̀ wọlé ọ̀tá ara àlá wà àlá. Béèrè àbí, ta ló tó ti béèrè? àmì òlérò rẹ̀ torí kan bá lọ gbé kiri díjítà tí ń sọ bí gbogbo ayé ṣe rí gan. kódà àwọn orílẹ̀-èdè tó ń tafé síra wọn ó lè padà ju twenty four gan ó fi kọ́nà yóò dùn nìyẹn olùwàkàtí méjì olùwàkàtí kan débi pé bá fi wà yìí a lè wà lọ́sàn-án táwọn bí o ti kẹ̀dí wà lóru gbogbo ọjọ́ lè yí ipò yẹn yẹn gan títí ètò òní papọ̀ <laughs> kò rí bẹ́ẹ̀ agbára ọlọ́run ló ní ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n lọ di kan yóò lọ kò rí bẹ́ẹ̀. náà. صلى الله عليه وسلم wasallam. wọ́n ọjọ́ kírun ìgbàdá sì kò wọ́n tó wọ́n ọjọ́ kírun ṣé kò sí pé wọ́n dárò sí kí kódà mọ́ ṣíríkì wọn kọjúdà ìbòyọ ni wọn kọjúdà àwọn sọlá mẹ́rin fi wọ́n rẹ̀ sọlá làyè ní ṣe fún òsì yé wọn dẹ̀ wọn ò lè sí ìbáwọn pa àwọn olè pa lórí ẹwọn òsì ìgbàlẹ̀ wọn kí fi wọ́n rẹ̀ ni fi wọn padà ń sàwọn àlàyé yẹn fún wọn yìí ẹ má pè lọ́bọ̀ ọlọ́wọ́ ẹ má pè mẹ́ta lọ́bọ̀. àwọn tó kọjú náà nà ẹbí tó àwọn kan náà ọ̀rọ̀ tí àfa béèrè ká má jẹ́ kó yà wá lẹ́nu ilẹ̀ orí bàkà ilẹ̀ lè yí ó máa yí kì í sábà ti gbọ̀n ọ̀rọ̀ báyìí àwa lè máa wò wípé bí ìkọjú dà báyìí èmi ìkọjú dà báyìí tó ti fi gbọ́n náà kí bílà lẹ́wọ̀n kọjú dà yàtọ̀ sí èyí bá ti yín pé yẹn padà di kẹ́ẹ̀tì pé kọ̀kọ́jú dà kí bílà pẹ̀lú àwọn irinṣẹ́ tí wọ́n fi wò tó a lè lórí iṣẹ́ yẹn kì í ṣe ẹni kéèyàn máa lọ sọ pé wọ́n lágbárí pé ọ̀nà bó lòórú yọ torí àyájọ́ yé wa wípé òòrù lè yọ lọ́nà mi ó sì lè wọ̀ lọ́nà mi ẹ̀rì kan wà nínú sọ́ọ̀tù rahman ọlọ́run lọ pé rọ́bù ìlúmọ̀ ṣe ọ̀fàyé ní rọ́bù ìlúmọ̀ ọkùnrin bẹ́yé ní fábí ayé aláhi rọ́bì kùmọ̀ tó tàbí náà ẹlẹ́dàá ibùyọ méjì ẹlẹ́dàá ibùyọ méjì wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ibùyọ àti ibùwọ̀ yìí papọ̀ lásìkò oru àtàtìkọ yìí. lẹ́nu ìjọba náà ilé mi náà ròyìn rẹ̀ nípa ọ̀kan náà ọmọ ìyá tí wọ́n ń sọ́ńtà. àwọn òbí kẹ́ńpẹ́ tó lè kó òrò yìí dé láwọn àsìkò kan tí wọ́n bá jẹ sọ wọn òru ti lé bẹ́ẹ̀ sí. ti wá gbé e lé ẹ òun yọ ní bìkan ó ṣe bákan kẹlẹjà tó bá ṣe jù lọ lótìtọ́ lótìtọ́ hadithi wa wípé láàrin alimọ̀ṣẹ́ fún alimọ̀kọ́ kébìlà wọ́n níbo láti fẹ́ mú àgbọ́yé òun náà ni pé yóò gbé ibùọ̀ yóò gbé sọ́tù yóò gbé sọ́tù ibùyọ wà lóṣù mẹ́ta takò ẹ bẹ́ẹ̀ ààrin rẹ̀ wá ibi tẹ́ bá kọjú dà yẹn ló gbọ́dọ̀ jẹ́ kele o ní ọjọ́ kíbla ṣùgbọ́n yẹn bẹ́ẹ̀ tún nì wọ́n ní kì í ṣe gbogbo ayé lánàá tó kálá ń sọ àwọn aráàlú kẹ̀kẹ́ ló tún kọjú dàgbà yìí. sọ làwọn olùkọ́ ti sọ̀rọ̀ tọ́pọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíbla yìí pé ìṣèhádùn àwọn ọ̀rẹ́lẹ̀ náà a lè lóyún àwọn sọ̀hárà kódà bẹ́ẹ̀ bá gbé fílà fanda síbẹ̀ báyìí tí ọba kọjú dabẹ̀ èyí táwọn sáré ti gbé lẹ̀ yá lò kètì yẹ rárá á lọ àgbẹ̀lọ yìí àtúntò àwọn tó bá túbọ̀ nípa ìràwọ̀ yàtọ̀ sí àwòránwọ́ sí yẹlẹwó àwọn kẹ́mbẹ́ tí wọ́n mọ̀ ń pa ara wọn dáadáa lójú ọ̀run ìràwọ̀ yìí ó ibi tó fèsì yìí kíbla ni àwọn tó mọ̀ wá. tí wọ́n ti sùn. lẹ́yìn náà ni gbogbo àwa tá wà lórílẹ̀ ayé yàtọ̀ sí káàbà jíhà rẹ̀ là ń kọjú náà àdójúkọ ọbẹ̀ ni kì í ṣe kíbla gẹ́gẹ́ kì í ṣe gẹ́gẹ́ ẹjọ́ náà yóò dé wọ́kà. lóbi yá pé fún àtúnṣe pàmò ẹni tí wọ́n wà nínú yẹn yẹn gẹ́gẹ́ wọ́n wà òfin kọjú náà wọ́n yí ipò báyìí lẹ́yìn rẹ̀ kò sí ẹ pé wọ́n tẹ̀ subi bí ilé yẹn bá wà ní. tó nípa bẹ́ẹ̀ wọ́n á yẹ arígbìyànjú ṣe pé ipá tètè kan wà láyé ọwọ́ wa náà nìyẹn. ike láàrin ìbùyọ sí bú wọn kọ́ kí wọ́n làwọn àyíká ti bá tètè yẹn ti wá ni. tó afáwa al-Amir as-San'ani rahimahullah tí wọ́n ti sáré kòkòrò ògùn ni wọ́n ní rẹ̀ ni pé wọ́n mọ̀rọ̀ àwọn wọ́n mọ akárò wa lórí ẹ̀ wípé yóò gbé ibò sí kéde ọ ọwọ́ òsì ibò sí kéde ọ wà lọ́wọ́ ọ̀tún ibi tí wọ́n kọjú láàrin náà yọ kíbla ọlọ́wọ́ àlọ́ gbọ́bọ̀ ló lè kẹ́sì ibò yọ dáadáa ibi tí sẹ́wà nìyẹn àpò àjùlọ máa ń sọ wípé yíyọ òrùn yẹn máa ń ṣe kéde ọ ó máa ń ṣe ọlọ́wọ́ máa ń ṣe ẹ̀kọ́ àwọn afúnkẹ́ sílẹ̀ رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان kíkiri yẹn bá ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀sìn yẹn náà sílẹ̀ nígbà tá a bá kágara láti mọ̀ a lè lò. rọ̀bọ̀dì ẹ̀sìn ìyẹn máa ń sìn tí wọ́n ṣe wọ́n sì ní ìsòrí fóònù ó lè fẹ́ẹ̀lì o ẹ̀wọ̀n pé gbòòrò fáwọn èèyàn tá a sí náà lè fẹ́ẹ̀lì. rọ̀bọ̀dì ẹ̀sìn ṣùgbọ́n dáa kéèyàn wá àwọn oríṣiríṣi àwọn èèyàn nínú mọ́tò káàkiri káàkiri kéèyàn ti ṣe àwọn ìgbìyànjú yẹn kọ́lọ́kọ́ wà sàmọ́. No. lágbára kó o pé ìlágbára yẹn máa lè fi ìwé ní oṣù tẹ̀lé ìta ìṣẹ̀lú lọ́wọ́ bóyá ní ìlú lágbára rẹ̀. ẹ tí mo gbọ́ yín sí ni pé ẹ ká fáwọn yẹn ní mọrin pé ká bẹ̀rù Ọlọ́run káwọn ọmọ tààrà aláyọ̀ òdodo ni ẹlòmíì nìyí ó ń fọmọ lọ́yà àbó lóyún ọyẹ kó ṣe fi bíà gbà tí ó lè gbà rẹ kó fún aláìní jẹ àwa wí lánàá yìí pé tó ọfọ aláìní jẹ tí ọba wa lágbára tó ajá nípa lọ́hùn á bẹ̀rù Ọlọ́run lórí ipò lágbára yẹn gẹ́gẹ́ bí wọ́n ti fún wa ní ìmọ̀rẹ́ rẹ̀ báyìí pọ̀ lágbára ń sọ̀rọ̀ ọlọ́run kúkú rí ọ. ṣùgbọ́n kẹ́ wò ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ pọ́lọ́ lé ipò yẹn a wọ́n ni o. kábàtàgbé arákùnrin ìjẹ lójú ọ̀padà ti kẹ̀kẹ́ mọ́ kù lágbára ni. ìyẹn ni tọ́ bá yàwó ẹ̀ lò lọ́sẹ̀ rọ̀mọ̀dán tọ́wọ́ lọ bá dẹ́bi sọ́lọ́ lọ́ọ̀rọ̀ àríwá lọ́sọ́lá wípé pípẹ́ òun máa parẹ́ àwọn sọ̀rọ̀ lọ pé kí ló pa ní ni òun máa lọ kọlu ìyàwó òun náà sẹ̀rọ̀ ọmọdún ìdíje tó lè gba oṣù méjì lè rọ lè lè ó lè wò lè ti bá tún gbé dé dà lọ sí sàrà àfàlàyé ó lóun wọ kejì kejì ilé kò ládùúgbò àwọn làwọn tó sì jù ya gbàdúgbò ìjọba bá nri ẹ̀rìn ẹ̀rìn yẹn náà ló sọ̀tà láńrí kódà wọ́n ní èrì kí wọ́n jáde wọ́n yẹn bá yìí náà fi fáwọn ará jẹ ẹni yóò ti padà sí láti mú pé lágbára kéde kẹwàá ni yẹn yẹn ní náà rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò wàlọ́ọ̀hì ẹ̀rọ àwọn èèyàn tó máa ń gira fún kàtàrà gẹ̀ ẹ̀ ò ká gbọ́lẹ́ ni yóò sì sùn agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́ ọba jẹ́ kí mọ́ni wá fún kúrégé lórí àlámọ̀rí ọlọ́kùn nígbà tó lọ sẹ́nu àwọn tó gba àgbọ̀ ẹ̀ka wóró ni wọ́n àkọọ́lẹ̀ ni wọ́n yà wọ́n ju méjìlá sí mọ́kànlá náà tọ́jà àwọn ọmọ kéwù tí wọ́n gbà wọ́n ní hawari yìí náà tí wọ́n já àyànfẹ́ tí wọ́n tẹ̀lé lódodo tó fẹ́ wájú bẹ́ẹ̀ ni anabi Isa alayhi salatu wa salam wọ́n wá àwọn ẹni yẹn wá nìyí wọ́n sàkọọ́lẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n fi sá lórílẹ̀ wọ́n wí fáwọn èèyàn wọ́n wí fáwọn èèyàn wọ́n bá náà ti ń gbọ́ yìí ẹ mọ̀ pé mọ́ mọ́ òfin náà kárọ̀ ń dé yẹn bá há sórí àdábọ̀ èèyàn ni wọ́n máa sá lọ tó bá yá wọ́n mọ́ kùtì bá kọ́rọ̀ ewu tí wọ́n bá kọ́ lẹ̀ ìyẹn tẹ̀sí máa máa rí lẹ̀ láì wọ́n á sá kọ́ lẹ̀ bí kò sí pàgbọ́ wí tí kálukú ń gbà lọ́wọ́ ara wọn yẹn náà ni wọ́n ti wà pé kí ni wọ́n ní lọ́dọ̀ eléyìí ọdún tó wù ní lọ́dọ̀ ni kí eléyìí náà ní lọ́dọ̀ lórí ayé pé àlè fi gbogbo ẹnu sọ fọ́rọ̀ ọlọ́run ní báíbùlù àlè sọ fún kí n sọ̀rọ̀ ọlọ́run ẹni pẹ́ kọ́tà lóko àlè kọ̀ fún wa tọkọ wà ní ẹgbẹ́ wala tujadilu ahlal kitabi illa billati hiya ahsan ẹ̀mí ìtàrí ẹ̀jí ẹ̀ pẹ̀lú àwọn bàkàdá díà ọ̀ àfi lọ́lẹ̀ tó dà. ẹ máa sọ wípé àwa nígbàgbọ́ tí mo ní wọ́n sọ kalẹ̀ fún wa àtẹ̀yìn náà ọlọ́run wọ ọlọ́run rí soso ọlọ́run ọ náà ni ẹ bá ń kó sọlá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ sọ pé anígbàgbọ́ tí sọ kalẹ̀ fún yín kẹ́ tó yí ọlọ́run sọ kalẹ̀ ẹni tí àgbà ọlọ́run yín ọlọ́run ẹyọ kẹni ẹ̀yin lẹ̀ ṣe é nìkan ọba yẹn làwọn gbà. sọlẹ́ ìgbà tá àtẹ́bí yẹn sá lọ sẹ́ ni wọ́n wá fi léèrè rí ni wọ́n fi sí wọ́n gbogbo ẹ̀pọ̀ yẹn yẹn ó lóun ò tó wọn fi kí o. ẹ̀yin onífilẹ̀ o ọmọ ó ti sọ ilé wa filẹ̀ sí ọlọ́wọ́ fi ní kó yé ẹ máa bá a sọ ni pé ọlọ́wọ́ yìí orí tó fi kírun láyé rẹ̀ lọ́sì ẹ̀ tó sàdúrà fún ìpè lọ́sẹ̀ ni bá ti pè mọ́ o ọlọ́wọ́ yìí orí tó fi kírun láyé rẹ̀ lọ́sì wí fún mi. náà. ó jìnà wọ́n rìnà sí ìyàwó. èèyàn lè gbà gbọ́ tẹ̀sí tó bá lòun rìnà sí èèyàn lè gbà gbọ́ torí adágbígba ni mùsùlùmí ò sì gbọdọ̀ gba adágbígba gbọ́ bí ẹ nígbàgbọ́ sí adágbígba ó ti di kèfèrí sí ohun tí wọ́n sọ̀kalẹ̀ fáńdẹ́bì nìyẹn kò nígbàgbọ́ sálùkọ̀ á nìtọ́lọ́hún sọ̀kalẹ̀ fáńdẹ́bì nìyẹn èèyàn gbọ́dọ̀ gbádá bí gbàgbọ́. tó wàhálà nǹkan kó bá ta kò sójú ọ̀rẹ́ kí yẹn yẹ ẹ̀kú mẹ́ wọ́n bá sì fẹ́ kó sí ẹ̀ lójú kí yẹn fọ́ gbádà kò sí kẹ̀kẹ́ mẹ́. gbogbo èyí tí wọ́n bá wí yẹn aláǹtakọ̀ ọgbọ́n ọ̀tàkùn láti fi gbogbo ọkpọrọ àwọn kùràfáàt láti fi dẹ́rù bá yẹn kan sábì máa mọ̀ pẹ́lú mi tún bẹ yàtọ̀ tọ́lọ́hùn á sọ yẹn dọ̀tà ọlọ́hùn kí ẹ̀ sọ̀rọ̀ àfọ̀ tó ti gbàlejò ẹni tó bá gbàlejò lè ní ó lè ní owó ló ti sí lára owó lè lójú kó kò sí tẹ́lẹ̀ yẹn yàtọ̀ wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń ṣe rúkìá fún yẹn tí wọ́n sì bẹ́ lọ́wọ́ àwọn àwẹ̀ láti fún ọlọ́run fi bá lè fún lálàáfíà ọ̀rọ̀ bó ti yẹ ṣùgbọ́n yẹn ń kọjá lọ wọ aláǹtakùn ẹ̀dá ọlọ́run ní aláǹtakùn kọ́lọ́run fún ní abẹ́rẹ́ àtòwú àti mansin tí ó fi rẹ lára rẹ̀ ọ̀yẹ ká bọ́ ọlọ́run látara ọwọ́ ata ká máa dúpọ́ ọlọ́run tó fi fi àhà kí ló ń gbé tẹ̀yẹ̀ bá tẹ̀ pin báyìí ni yìí jẹ́ sí o tó bá gbé ẹsẹ̀ hánú yọ parí ẹ̀ láwọn òbí wọ́n gẹ́ ní ẹ̀ bá tẹ̀ báyìí ẹ̀kẹ́rì tí ó sì pọ̀rọ̀ sí ẹ̀ lọ́wọ́ báyìí abẹ́rẹ́ bẹ́nu rẹ̀ marisim bẹ́nu rẹ̀ òwú bẹ́nu rẹ̀ tó lè lò tán ọba àti pé wọ́n fa láti bí ìdọ́yọ̀ òwú ní ìtàn wọ́n yẹ kéèyàn rí fáyà ni ẹ wá wà ní sáré fàtúnà olùgbọ́ <laughs> fàtúnà kó wà èyí tọ́kẹ̀ léwu bẹ́ẹ̀ òun ni kọjá sí pé tẹ́lẹ̀ yẹn bá ti gbàlejò tẹ́lẹ̀ wọ́n gbàlejò àlùjọ nù mọ́ gbàlérò irúfẹ́ ẹniyẹn owó aláǹtakùn lè ta dé ojú ẹ̀ kó ní ìṣkàl kó ní sòrò ọ̀rọ̀ yẹn kílíà ní ẹ̀rẹ́ lọ́ba tán ẹniyẹn dẹ̀ ní kọ́ tọ àwọn tí wọ́n máa ń ṣètọ́jú kọ́ tọ̀ wọ́n lọ kí wọ́n ti àwọn àwìn láti àyà. Thank you. ọmọkùnrin ọgbọ́dọ̀ gbọ́rọ̀ òbí rẹ̀ lórí ohun tó sẹ̀sì kò sẹ̀sì tí ẹ fẹ́ mùsùlùmọ̀ ni tí ẹ jọ máa sẹ̀sì ọlọ́run torí pípọ̀ ń lo wa dá lọ fáwọn ẹlẹ́sìn míì àdánwò ni o fíṣẹ̀ mú wa yóò wá bá mi ní ó tó bí ijọ́ mẹ́rin sí wọ́n fẹ́ lè máa sọ ẹ̀kú wọ́n gba ọ̀daràn kan sí skul yìí ń sìn ọ̀daràn burúkú ni ọlọ́run fọlá wa nù láburú rẹ̀ ládùúgbò gbèjì níbàyìí. ọlọ́run kó là wá nínú láburú rẹ̀ ládùúgbò tuntun níbà yìí. ó ti bẹ̀rẹ̀ sí nílẹ̀ sọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ládùúgbò báyìí. kálọ́dún sọ̀bẹ̀rẹ̀ kan dé kọrin yóò báyìí ọmọ ti mọ̀ ọkọ ọmọ tí wàá ń dẹ́rù rẹ̀ pé bẹ́ẹ̀ sọ fún ọmọ yẹn wá wá yẹn ń ṣe mẹ́ta ó ní pé mo sọ fóun pé ìyá fẹ́ gba ọ̀daràn kan sí sùkú yìí ó bá òye ló ti fẹ́ sọ ó dáná sùkú. ọwá òun wá dọ́gbọ́n wá wù ó níjọ bóyá bí jọ tún ti àdá rẹ̀ já mo tó dùn òun jù ó lóun fẹ́ rí ẹni tó wọ ìjà òwúrọ̀ yìí. ìwà ń pa gọlọgọlọ kó tó di kọ́ padà lọ wọlé tí wọ́n bí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣe níjọ́ tó ṣe ládùúgbò wáyé. tó àdéhùn tó bá tẹ̀lé nìyẹn ìyẹn wa ń sọ ibi èyí àfàwọn ẹ máa mẹ́nu bá káwọn èèyàn bá fẹ́ kiri olómi ọmọ lẹ́nu wọ̀ gbà wọn lọ lọ sọ pé tọ̀ ṣùgbọ́n àlè fáwọn èèyàn mọ̀ rẹ̀ pé kó sọ́ra kó sì pẹ̀lẹ́ ọmọ ọ̀dọ́ náà gbọ́dọ̀ ti kiri o kò sì jẹ́jẹ́ tọrọ pọ̀lọpọ̀ wa alágbára ẹ̀sìn ọ̀tọ̀ wa la sábà sọ nípa àwọn sálàm tí wọ́n ṣe ẹ̀sìn tọ̀ wọn la kálukú máa dúró lórí ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ dá wáyé ẹ hàn pé yorùbá sọ pé òsàbí ọba lẹ́gbẹ̀ẹ́ ogún fi òbó ṣe báwọn ẹ gbọ́ yóò ayé òrí bẹ́ẹ̀ o dídáló ti gbádùn òbí dé yọ tẹ̀lé lọ ní bóbìnrin wọnú ìgbẹ́ lọ báyìí ó yá pé abala yẹn dàkún ẹjẹ́ àṣàkíyèsí rẹ o ọlọ́run ọba àlekè ọlá kó kó kó wa o torí bẹ́ẹ̀ àwọn òtó bẹ́ẹ̀ láti sọ pé mo ti kọ́ wí kò rí bẹ́ẹ̀ mọ́ o pípẹ́ tọ́ ni wọ́n jẹ́ fún wa ìmọ̀ kó wúra rẹ bóòlù ṣe rí tètè òní ta wọ́n bá padà kọ́ sínú ẹ̀sán èyí ó ti ṣàkíyèsí ẹ̀ dáadáa kọ́ lọ́kùn ṣàdùn bẹ́ẹ̀ni ọ̀pá fọmọ́ra wọn eléyìí fáwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ bọ̀ làwọn eléyìí ṣùgbọ́n lọ́n dá wọn bàkàtà bí àti pàtẹ́wọ́ ọ̀dà wọn ìsàlẹ́ta lọ́tọ̀ látàdẹ́rẹ́sì lọ́rọ́ wọn ti dojúrú wa kó tó dòdò sọ àtìrẹ́ nìkan tó lè sọ pé òní bẹ́ẹ̀ mọ́kàn sọ́gbọ́n dáadáa ṣùgbọ́n ohun táwa náà sọ yára nínú àwọn afá sálàmù tí wọ́n máa ń fún wa mọ́ rẹ̀ pé ká sọ ọ́ sí i kó má yíwọ́ ẹ̀yà alẹ́ sáà tẹ̀lé ọ̀sán. Dọ́kítà. kí ló ní kẹ́ ẹ ṣe sísàárín àbí kí ló dé kẹ́ni yẹn ti sísàárẹ̀ tó ní kọ́kọ́ lé sí ni. Okay. ẹ̀rí ta lákọ̀ọ́kọ́ ẹni tó lálàá lójú rẹ̀ rókú ẹ̀ tó kú tó wá pa aláṣẹ pé kó sàwọn kankan kó pa aláṣẹ pé kó sórí sàárè òun ta lóye pé dà sórí sàárè kò sí àràmù bẹ omi ó sì máa wọlé bẹ ta kó nù ṣùgbọ́n ìdámájẹ̀mú wáìfì nìkan ni mọ nǹkan tí mo lè sọ lórí ẹ̀ ṣùgbọ́n dayọyọ lé lórí mi ò lérò parí nǹkan ta lè fi pàtàkì eléyàn ṣùgbọ́n tó bá ní kéèyàn rẹ òwú ìta rẹ ni ó ní kéèyàn kọ́lé sí òwú ìta rẹ ni ó ní kéèyàn lọ pẹrẹ síbẹ̀ òwú ìta rẹ ni ṣùgbọ́n wàá sọ fún yẹn yí pé kéèyàn ti sàárà mẹ́nẹ̀ èèyàn tẹ̀lé sàárà yẹn. sàrà àtọ wa bẹsìn mu lè yóò sè sàrà mu òun ni pé ẹ kó ní kọmọsára sí ilé kan rẹ̀ àti kẹfí dá sáré oko lẹ àti kẹfí gbẹ Ọlọ́run gbà fún ẹ wá rí obìnrin ní àlùkáwà ní pẹ̀lú ẹ̀ fẹ́ fẹ́ àìsàn báyìí ní ọgbà tó bá já sí yẹn ti so yìgì àwọn wá láfa rẹ̀ máa gbà wọ́n ti ń sìn àwọn tí ó jogún wọ́n dẹ̀ ti máa gbà. sọ nǹkan tá a kàn wá mọ̀ ni pé bí wọ́n ti ákédù fún yín ni àbí èyí táwọn èèyàn bá ń tẹ̀léra wọn kì í ẹlẹ́jọ́ sọ. torí bí débi ti wò pọ́nrọ̀ pé nǹkan báyìí lè yàn ọ̀sẹ̀ ó ti wáyé ìdíwọ̀ pé nígbà tí èèyàn bá ta kókó yìí kì í ni. báyìí pé gbàdé yẹn ta kókó ìgìlẹ̀ yẹn sọ fún pé nǹkan báyìí ní ń fọ ìyẹn lè má ti wọlé tọrọ ẹni kì sí dandan abẹ́ ti kẹ́ ti ń sìn obìnrin yẹn wá padà jáde láyé ẹ̀rí nǹkan yẹn máa jẹ́ kí ni o wọ́n fún ah, nígbà tí èsì pé yẹn kọ́ lẹ̀ tòbí èsì ẹ̀mọ̀ pé wáyé pé lè láyé àlùkò àti òfin kọ́ ní lẹ̀ ikú ló yà yìí ẹ̀tọ́ ni àwọn ni wọ́n kẹ̀ sọ bẹ́ẹ̀ wọn ṣùgbọ́n òun ò lè gbẹ́nu rẹ̀ sọ tí wọ́n gbà ní wọ́n wà nǹkan bíi tí wọ́n fi tí wọ́n bá dúró lórí ẹ̀ èèyàn ti ṣe ìmọ̀ràn òun ti nà ọrùn yẹn ti mọ́ iṣẹ́ àwọn. náà tún kú àná náà fagbọ̀n. ok ẹ bẹ́ẹ̀rẹ̀ ni lórí pé bò ní ọwọ́ ìyàtọ̀ pàtó nínú ní sọ́ọ̀bù báyìí wọ́n yà máa wá jẹ ẹ̀tí wọ́n dá mi lójú pé owó èèyàn lè wọ́n one million tó fi wọ́n máa wọ̀ káwá ní ìyẹn naira tí bá ní èèyàn di lọ́wọ́ ní òní ọjọ́ kẹwàá Ramadan náà lówó yẹn pé one million lọ́wọ́ yẹn lápẹẹrẹ léde ọdún ní oṣù wa dé bá owó yẹn àtò wa jẹ́ ọ̀jẹ̀ kí ni o ten Ramadan fourteen thirty nine ó ń sọ̀wọ́ wa yọ sàkájáde nínú rẹ̀ sàkájáde ó twenty five thousand naira òjò yọ jáde lórí ẹ̀ tọ́ba jẹ́ two million ajá pé yọ̀yọ̀ fifty thousand naira tọ́ba jẹ́ four million ajá pé yọ̀yọ̀ hundred thousand naira ìṣàwùtò pé owó yẹn pélé ni àwọn akùnrin déédéé irú déètì òní owó ọdún yìí ká owó nìbọn lọ́wọ́ bẹ́ẹ̀ ìwọ̀n bó ti yé bẹ́ẹ̀ yóò àtẹ̀yọ̀ zàká yẹn lórí ẹ̀ ìwọ̀n bó ti yé bẹ́ẹ̀ ni. ṣé wàá rí pé yẹn ń tajà ni kì ṣe dandan ní kówó yẹn wà lọ́wọ́ yẹn gbogbo nǹkan níta yẹn pátá ni ó sì rò tọ́ba ti wọ́ yẹyẹ yọ yọ kàkà owó mẹ́ ọlọ́wọ́ àlẹ́ pàpà jùlọ tó lówó dé náà. kẹ́yà wàhálẹ́kùn sọ́lá ń bẹ̀rẹ̀ ọ̀sán náà. Okay bẹ́ẹ̀ wọ́n lè ya àti bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá sùn àlọ́ ọ̀tá alákọ̀ọ́ bá sẹ́ ṣọ́ àwọn ọ̀ya obì ọ̀gá káyọ̀ torí pé tẹ́tẹ́ tó bọ̀rọ̀ tán ìsọ ẹ̀ mọ̀tẹ́kẹ́lẹ́ ọ̀ nínú lọ́gùn ọ̀rọ̀ ọ̀tọ̀ ìmẹ̀ta lé mọ́sáàkì òun lọ́ máa fi jẹ́ àfọ̀mọ́ fáláwẹ̀ kúrò níbi àbújá yóò sì tún jọ ń jẹ fáwọn aláìní àbẹ ọlọ́run fọlọ́ kó sí rọrùn fún láti lè sẹ́yìn sí ẹ. kọ́kọ́ bá yọ kàkà ó fi owó ìyàwó rẹ̀ yọ kàkà. mẹ́lẹ̀. tọ́lọ̀ ń bá kẹ́ obìnrin débi kó fi lówó kọ́yọ̀ zàkà kódà bọ́ kò sí lówó sí ẹ̀yọ̀ tẹ̀. torí ọlọ́run ní yẹ́rù tuntun mọ̀ yẹ ṣá ìrọ̀ eré kíkà ọlọ́run ò ní wò pẹ́ẹ́nì kẹjọ pẹ́ẹ́nì kẹjọ bá fẹ́ fún yóò fún bẹ́ẹ̀ ọ̀ bá sì máa sọ níjó mi owó lọ kò sí ọlọ́run fẹ́ ibi wọn fi jẹ ó lè jáde pé ẹ̀wọ̀n ìyàwó abdullahi ibn mas'ud zainab radiyallahu ta'ala anhuma ọkẹ dín ní kí wọn lọ bóun ṣe béèrè lọ́dọ̀ ànẹbí sallallahu alaihi wasallam ọwọ àtọfà àfàwà bìlálù pé tọba tọdọ ànẹbí má dàá kọ mi lọ́hùn o ṣùgbọ́n béèrè tí mo fẹ́ kọ́ lọ bá ń ṣe ni pé bí obì máa ní owó wọn fẹ́ yẹ sàkámẹ́ ọkọ̀ wa lóhùn lẹ́tọ̀ọ̀sì ìgbọ́n yẹn lè fọ́pọ̀ nítorí gbàtọ́ wa ni kọ́tọ́ dà débi sallallahu alaihi wasallam èyí nínú zainabu ní zainabu ni ẹ̀dá kùsì ọ̀hún adé dà lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀dẹ lọ́wọ́ kẹ́ni ní zainabu yóò abdullahi ọ̀sẹ̀ ni àǹtọ̀ sálá ní ọ̀dà ọ̀sẹ̀ nínú yẹn ajásí lè yọ tàkà fún ọkọ rẹ̀ ọkọ yọ fún un rí bẹ́ẹ̀ yọ sọ̀wọ́ ti bá a tó ìjókòó yẹn ẹ dákun ẹ já máa.